títóbi kò sí tóbi tó dàbí títóbi rẹ̀ nínú agbára kò sí agbára tó dàbí agbára rẹ̀ pàápàá jùlọ òun ló fún gbogbo ẹni tó tóbi ní títóbi òun ló ṣe gbogbo ẹni pàtàkì ní pàtàkì òun ló sì fún gbogbo ọlọ́lá lọ́lá yálà ó sin lọ́hùn àbí ó sin lọ́hùn mo ń jẹ́rìí pé anábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni a gbọ́dọ̀ gbéga jù bẹ́ẹ̀ lọ ẹrú ọlọ́run ọba sì ni kìí sọ ọlọ́run ẹni tá a ránṣẹ́ ni aràn sí gbogbo ẹ̀dá ọmọ ènìyàn pátápátá ló fi jẹ́ pé tá a bá gorí mímbà tá a bá dìde lọ́jọ́ ojúmọ́ tá à ń ṣe kótóbà kìí ṣe ẹni tó wà mọ́ṣáláṣí nìkan là ń bá sọ̀rọ̀ gbogbo ọmọ ádámù tí ó mọ gbọ́rọ̀ yìí yálà wọ́n ti gbà síláàmù àbí wọn ò tí ì gbà síláàmù àbójú tó ń ṣe síláàmù bí aláìṣe wàláhì gbogbo wọn pátápátá lọ́lọ́run rán nàbì sí àfi tí ìbá sọmọ èèyàn wa ma arsalnaka illa rahmatan lil alamin ìtọ́nà ọba sọ nípa ànábì nìyẹn òun nìkan lọ́rùn ó ti sọ bẹ́ẹ̀ nípa rẹ̀ aràn ọ̀la sí gbogbo ayé pátápátá sábàbí ìdí eléyìí láti máa wa létí èyí tá a fi máa bẹ̀rẹ̀ pé ká lékún níbẹ̀rù ọlọ́run kìí í ṣe pé akàn ya wí gbólóhùn ń pààrà rẹ̀ gbogbo ìgbà èmi mọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ ń gbọ́ mi náà sì mọ̀ bákan náà a ma wá bá a ṣe sá tá a sì sára níbi ìyapa ọlọ́run kò sí ní tó jẹ́ káyé kò sí ní yọjú bí kì í bá ṣe ọlọ́run nítorí pé a sọ fún wa níjẹ̀ẹ́jọ pẹ̀lú àwọn àpèjúwe láti inú ọ̀rọ̀ ọlọ́run àti inú ọ̀rọ̀ anábì sallallahu ta'ala alayhi wa sallam wípé ìyapa ọlọ́run lórí pa téèyàn mọ̀ fojú rí lónú nínú ilé ayé tá a wà yìí ó sì lábọ̀ lọ́jọ́ gbé dọ̀lùkìyàmẹ́ àwọn ọmọ èèyàn náà sì mọ̀ a sì kà wọn àyà àtàwọn ìjọ ìjọ ìjọ tá a rán àwọn ànábì ọlọ́run ọba sí tó jẹ́ pé lójú àwọn ànábì ọlọ́run ọba náà lọ́lọ́run ti hàn wọ́n lé mọ̀ tó sì ṣẹlẹ̀ wípé àwọn ẹni irenú wọn là eléyìí a máa lapa láàyè ibi tọ́mọ èèyàn bá ń gbé a máa lapa ní ìsẹ̀mí ayé wọn láàyè wọn nílùú wọn lórí lílọ bíbọ̀ wọn nípa jíjẹ mímu gbogbo àwọn àpèjúwe la mú wá àwọn àpèjúwe a mú wá tọ́lọ́ mo jẹ́ kọ́dà ó dá kan lọ́dà tó kọjá àlà. wàkọ́dùn àlẹ́ fẹ̀rẹ́nà bíi sinin àjọ ti fìrìhàn náà ọdún tó pọ̀ tí ò sóúnjẹ nú ẹ̀ tá a jẹ́ kó omi omi ó dá débi pé nǹkan ọ̀gbìn tiẹ̀ wá jáde ọlọ́run tó sọ tàwọn míì ọwọ́ á sọ fún wa kó lè má bàa dàbí tiwọn yín pé ní suratul A'raf fáyà fifty six ẹ̀ náà ẹ̀ má balẹ̀ jẹ́ o lẹ́yìn ìgbà tó ti dáa lẹ́yìn ìgbà tí àtúnṣe ti bá a yẹn ni pé ẹ má bàjẹ́ pẹ̀lú ẹbọ àtìyapọ̀ ọlọ́run lóníranran ẹ̀ṣẹ̀ àtọ̀nà tó pín sí lẹ́yìn ìgbà tí tawhid ìmọ̀ ọlọ́run ọba lọ́kan tó ti tún ṣe àti déédé pẹ̀lú dọ́gbadọ́gba bẹ́ẹ̀ náà ní ráhùn òjíṣẹ́ ọlọ́run ọba sáyé àwọn nǹkan tọ́lọ́run fi túnlẹ̀ ṣe ni irsalu rusul wa tawhid wal adl ìran àwọn òjíṣẹ́ wípé wàá ṣàlàyé tí mo fẹ́ fọmọ ádámà bẹ́ẹ̀ náà ni ríran tó rán wọn pẹ̀lú tawhid àti ìpèpè tí wọ́n pèpè síbi dọ́gbadọ́gba kájínà sábòsí àwọn tó múlẹ̀ dá nìyẹn ihun tó bàjẹ́ onídàkejì àwọn nǹkan wọ̀nyí kéèyàn ó gbàgbé báwọn òjíṣẹ́ ọlọ́run jíṣẹ́ kéèyàn ó gbàgbé tó ọlọ́run sọ̀kalẹ̀ kó sì gbàgbé tó pè lẹ́sìn kéèyàn ó kúrò níbi déédéé kó bọ́ sídìí àbòsí. Si táwọn èèyàn náà ń tìka lára ara wa náà ka àbòsí sálábòsí pé kò dáa láì jẹ́ pà ṣe tafsiru àbáǹṣe iná náà bá ń pè wá sákèésí yìí kọ̀ sí ní tó kórìlẹ̀ ó dàrú dàrú nǹkan wọ̀nyí lọ nítorí pé ìyàpọ̀ ọlọ́run a máa lapa burú lára ọkàn gẹ́gẹ́ bí ìgbà téèyàn gbé jẹ bí ṣe máa lapa níbi ara ọmọ ádámà bóyá wọ́n fún èèyàn jẹ àbẹ́yẹn gbé jẹ fúnra ara rẹ̀ ẹ rí i pé a máa ń lapa ẹ̀ṣẹ̀ a máa ń lapa nínú ọkàn ọmọ èèyàn jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé a máa bọkàn jẹ́ inú fi jẹ́ pé kò sí ìyapa ẹnu àbí ìyapa kan nínú orílẹ̀ ayé àbí aburú kan tó ṣẹlẹ̀ ń bẹ àbí jíyà ọlọ́run àbí ìbínú ọlọ́run tí èsè pé ìyapa ọlọ́run ọba ní sábàbí ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àpèjúwe tá ti mú wá lọ́sẹ̀ tó kọjá lọ. aka aya suratul ankabut aya 40 tọ́lọ̀ ń sọ wípé gbogbo wọn la fọwọ́ nira gbámú bidambihi pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn fakullan akọ́dìnà bìdámbì ọlọ́run la gbá wọn mú nira torí ẹ̀ṣẹ̀ wọn ọwọ ń sọrú gbígbámú náà ní wẹ́lẹ́wẹ́lẹ́ ó ní faminu man arsalna alayhi riha. man arsalna alayhi hasiba ẹni tá a rọ òkúta lé lórí bí omi òjò tó sì já wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ó ń bẹ nínú wọn ẹni tá a sì wà nínú man akhadatu sayha ẹni tí àwọn mọ̀lẹ́kà sì jágbe mọ́ tọkàn wọn sì bọ́ sínú àpòrùkẹ́ wọn nínú okùn wọn náà tí gbogbo wọn sì dòkú láìsẹ̀kẹ̀ nìkan ó ń bẹ nínú wọn wa minhum man khasafna bihi al-ard ẹni tá a ní ó wọlé lọ́nbẹ́ńbẹ́ tẹ́yìn náà ò ní gbé tírà láti máa ṣàlàyé torí pé ìtàn tó gbajúmọ̀ ni tí ò pamọ́ sẹ́ni tó ṣe sọ́lá abọ́gbọ́ islam abẹ́gbọ́ islam ta ló ṣe bẹ́ẹ̀ gbogbo wọn tẹ bá bí wọn léèrè wọn sọ pé náà ni ta ló ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run ni kì í sọ abaláwo kan ládùúgbò wọn. wà mọ́nà àgọ́rọ́kínà ọlọ́run tá a tẹ̀rí ń bẹ nínú wọn ẹ̀yin náà sì mọ̀ láì tí ìgbé awon pé àwọn báyìí ni wà máa lọ òlé ọdún ilé mọ́ sọ́lọ̀ wọn alábòsí sọ́lọ̀ ló sì kà rárá o ọlọ́ọ̀bà wa kì í ṣe kà kì í sọba alábòsí lélẹ̀ abid ọlọ́ọ̀bà wa kì í sọba alábòsí ọlọ́run ṣàbòsí wọn wàláàkì kẹ́ni wọn àwọn ni wọ́n ṣàbòsí àwọn ni wọ́n ṣe àbòsí ẹ̀ṣẹ̀ tá a wá wí yìí wọ́n mọ̀ wúwo jura wọn lọ bó tilẹ̀ kó jẹ́ pé kékeré àti ńlá rẹ̀ wọ́n fẹ́ ká jìnà sí ṣùgbọ́n ó wo jura wọn lọ ìjìyà rẹ̀ àti ìbínú rẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà ó sì jura wọn lọ ìyẹn ló fà á tí alimami alam amakoyim rahimahullah wọ́n sọ ní ọ̀rọ̀ wọn wọ́n ní ojú mẹ́rin la lè fi wò ó. tí o bá jẹ́ kan yóò jẹ́ kejì nínú mẹ́rẹ̀ẹ̀rin nílànà táwọn èèyàn ń gbà ṣe lọ́hùn ọ̀kan nínú ẹ̀ òun ni kéèyàn ó ṣàfitì irú ìròyìn ọlọ́run sọ́dọ̀ ara ẹ̀ yàtà àtọ̀ mẹ́la yaslu lahu min sifati rububiyya ìròyìn tó jẹ́tọ́ lọ́hùn nìkan kàlẹ́ azọ́mọ̀tì wàlẹ̀ kìbìrìyà bíi mọ́tòmọ́tò àti pé ta ló tún lẹ́yìn òun bíi náà ní tó pa òun nìyẹn tó ní ta lọ́lọ́run míì tẹ̀ tiẹ̀ ń pè gan lẹ́yìn òun lórí ilẹ̀ gíga àti títóbi tọ́mọ èèyàn fi tì sọ́dọ̀ ara wọn àti ìmú ẹ̀dá ọlọ́run sìn ìmú wọn lẹ́rú lẹ́yìn ìgbà tá a bá ti dẹ́rú fọ́lọ́run àti dẹ́rú fẹ́lòmíì mọ́ láyé ní ti ìmúnisìn àwọn ẹrú láyé àwọn ẹni ọlọ́run wọn èyí mú wọn sìn o yàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù tó pé èèyàn ò gbọ́dọ̀ sin ẹlòmíì ẹni tí wọ́n bá sìn yóò kábàámọ̀ ìjọgbọ́dọ̀ lè kíámọ̀ àwọn ẹrú wọ́n jẹ́ ẹrú ló kọ wípé wọ́n ja àwọn ẹni ọlọ́run lógun wọ́n sì capture wọn síbi tí èsà àyè wọn ní sọ wọ́n dẹrú nù ṣùgbọ́n ní ti ìbáàdà wàláhì ọlọ́run ni wọ́n ń sìn ọlọ́run ni wọ́n ń sìn torí pé n tí ó tako ìjọmọlúàbí àgbọ́dọ̀ fi kàn wọ́n ẹrú nígbà náà ó yàtọ̀ sí ẹrú tí wọ́n ń mú láyé nísìnyí ó yàtọ̀ sí tí wọ́n ń fojú èèyàn rí wọ́n lè mú ẹrú kí wọ́n gé létí wọ́n lè mú ọmọ èèyàn torí kó ṣẹ̀ sí wọn kí wọ́n gé láhán wọ́n lè mú ọmọ èèyàn kí wọ́n gé sípasípa yọ wọ́n á ní tó bá wọ láwọn lè fi ṣe kódà òkú tí wọ́n bá pa nínú ojú ogun ní wọ́n gbójú ogun ẹ̀sìn ọlọ́run ọba ni wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún kátó wá sọ páláyè ẹ tó bá ṣe bẹ́ẹ̀ ni yóò tún padà jẹ̀bi ọlọ́run àfi tó bá jẹ́ pé nǹkan ìjà ló gé létí ṣùgbọ́n ó ti kú ọ̀rẹ́dì ẹ wá gé létí ẹ ẹ wá yọ mú ẹ onítọ̀ àwọn ọ̀daràn ìjọba ìlú kíámà lẹ́kùn tó ti kú fúnra rẹ̀ wọ́n ń ṣàlàyé bẹ́ẹ̀ lónìí torí kó ṣẹ̀ sí wọn èèyàn gbọ́dọ̀ tún jẹ́rú fẹ́ ìmọ̀lẹ́yìn ọlọ́run nípa àtijọ́sìn irú eléyìí tí ń tún bẹ lábẹ́ rẹ̀ òun ni kéèyàn ó sọ nípa ọlọ́run bílà ilmin kéèyàn ó sọ tí ó mọ̀ nípa ọlọ́run kéèyàn ó sàfitì kó dáadáa parọ́ mọ́ ọlọ́run ọlọ́run mọ iye ayé nínú alukurani karim tọ́lọ́run fi rinlẹ̀ pé àwọn tí ń dáadáa parọ́ mọ́ mi sẹ́ni tó dáadáa parọ́ mọ́ ọlọ́run kò ní dáa pa má nàbì sallallahu ta'ala alaihi wasallam ẹlòmíràn mọ̀ sọ̀rọ̀ ara rẹ̀ yóò sọ pé ànábì wí torí pé ó fẹ́ kọ́rọ̀ yẹn lóòrìn láàrin àwọn èèyàn ó sì fi káwọn èèyàn ó gbà wọlé a ní gẹ́gẹ́ bójú sí ọlọ́ọ̀bá ti wí anábì ó sì wí tó jọ bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam tó bá jẹ́ni tó kéw tó bá jẹ́ni tó mọ̀ nípa ọ̀rọ̀ anábì sallallahu ta'ala alaihi wasallam ẹ̀rù ò bá bà á torí pé anábì sallallahu ta'ala alaihi wasallam sọ wípé ẹnì ẹ̀wù tó bá mọ̀ọ́mọ̀ sọ tí mi sọ kó múra àti dé sáyè tọ́lọ́ ń parẹ́ sì kalẹ̀ fún nínú náà kéèyàn ó sì gbọ́ àdìsìn kó sì mọ̀ sọ pé anábì wí tánábì ó sì wí torí pé ó fẹ́ sọ̀rọ̀ dídùn àìwá mẹyẹ irú ẹ̀ láyé lónìí nínú tó borí ilẹ̀ jẹ́ nìyẹn o torí pé bẹ́ẹ̀ tí ń sọ bá ti ń sọ̀rọ̀ yìí ó sẹnìkan ni ó sẹni méjì ni ó sọ gbọ́rùn kan ni ẹnìkọ̀ọ̀kan lẹ́ni tí ń retí pé kó sọ̀rọ̀ kó sì gbọ́ nú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́mọdé asọ̀rọ̀ dáràn o láyé àtọ́lọ́rì kìí àmà ẹnìkan péré tó bá sì là látẹnu ẹni tí ń sọ̀rọ̀ onítọ̀hún náà là pẹ̀lú ẹ̀ ó là ń jọ́gbẹ̀dọ̀ kí á mọ̀ wájú ọlọ́run ẹ wá wo iye ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún tí ń nù lẹ́nu lórí àwọn èèyàn tó jẹ́ pé kẹ́ ẹ tó lè rí kákò lọ́pọ̀lọ́ ẹlòmíì torí pé gbọ́ lẹ́nu lágbájá ti sọ yẹn kò sí nǹkan mi tẹ́lẹ̀ a sì máa rí bẹ́ẹ̀ ìní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ fi máa sọ̀rọ̀ wàláhì làbí lè òfin máa nàbí nínú àwọn tó o bákan náà ẹnì yòówù tó bá jẹ́ ọ̀kan nínú àwọn tó gbèrú tó gbé tó ṣe alágbàtẹrù irú ẹ̀ṣẹ̀ báyìí tó gbé kárí tọkùnrin náà ṣe Allah subhanahu fi rububiyyati òun náà ti sọ pé kò sí tọ́lọ́run ṣe tóun lè ṣe nìyẹn o ní tó túmọ̀ sínú ó sì ti sọ ọlọ́run ó ti sọ ara rẹ̀ di akẹgbẹ́ ọlọ́run wọn eléyìí nínú ẹ̀ṣẹ̀ láyà ń fáwọn mọ́ àhó amẹ́l iṣẹ́ kan tọ́nu yóò tún ṣe tí ó mú jèrè lọ́dọ̀ ọlọ́run kò sí nínú ẹ̀ ní kéèyàn sọ pé òun lòún darí àlámọ̀rẹ́ ọmọ ìgbésí ayé àwọn èèyàn àtẹ̀dìbíìrù àtẹ̀dìbíìrù báyé èèyàn ó ṣe rí kó sọ pé wọ́n ń lọ́wà nínú rùbùbíyà ọlọ́run ni nínú ìròyìn ọlọ́run nínú iṣẹ́ tọ́lọ̀ bá ń ṣe tí ó tẹ́lómi ò sì lè bá ṣe tẹ́lómi ò ní pípọ̀ kan bẹ̀ ló wà. tọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀ṣẹ̀ tó jẹ́ ti ṣèitán òun ni kéèyàn ó fara jọ èṣù ìyẹn náà pọ̀ nínú ìṣesí ẹlẹ́ṣẹ̀ tí ń ba orí ilẹ̀ jẹ́ nínú ẹ̀ ní alhasad kéta ẹni ó bá ní lọ́kàn kó má rò wípé àrùn ara ti ń bẹ lára òun nìkan táwọn dókítà ń fòun lọ́kàn balẹ̀ pé kóun máa dúpẹ́ pé àlàáfíà ti ń dé torí bp yẹn ò ga mọ́ torí ìtọ̀ ti clear torí pé ẹ̀jẹ̀ náà ti ó ti mọ́ hasadu sì ń bẹ lára gbogbo tí wọ́n ń sọ yẹn ò tó hasad kò tó kéèyàn máa bínú sẹ́ni ń ṣe lóore kò tó kọ́ ọmọ fẹ́ kí tẹnìkan bàjẹ́ tiẹ̀ ò bá àmọ́ da kí tiẹ̀ náà sáti bàjẹ́ wàláì gbogbo táwọn dókítà ń fi hàn lọ́kàn balẹ̀ sí nínú àlàáfíà ara aburú ẹ̀ ò tó hasad bẹ́ẹ̀ náà ni kò tó alibagi kéèyàn ó di tẹ̀mọ́yàn tó só pàǹpá mọ́ ẹnìkan lórí lọ́nà àìtọ́ torí oore tọ́lọ́wọ́n bá ṣe fún bẹ́ẹ̀ náà ni kò tó aligishu èrú èrú níbi gbogbo nǹkan kéèyàn ó má kéèyàn kéèkan ó má kéèyàn ó má kéèyàn ó má kó má lọ straight kó má ṣe arúmọjẹ òun náà pè ní àlìgíṣù ọjà ní ń ni ọ̀rọ̀ ní ń sọ ni ìbò là ń dì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ wàlígílù wàlíkìdá wàlímọ́kìrù wàlẹ̀ amúrù bí màá sì là nínú ẹ̀ ní kéèyàn máa darí àwọn èèyàn síbi ẹ̀sìn ọlọ́run ẹnìkan ti já sọ́fìn ẹ̀sìn ọlọ́run ló bá tún pèèyàn síbẹ̀ ló bá tún pèpè síbẹ̀ wípé kò sí tó burú mbẹ́ àṣàjẹ àṣàmù tó sì ń ṣe lọ́sọ̀ọ́ wà náà yàtọ̀ àtìlá tó sì ń kọ̀ fáwọn èèyàn níbi títẹ̀lé tọlọ́hún tí sì ń gbìn kórìíra ẹ̀sìn ọlọ́run sáwọn èèyàn lọ́kàn ó sì ń jábọ́ lọ́kàn àwọn tó ti fẹ́ ó sì ń jábọ́ lọ́kàn àwọn tó ti fẹ́ ṣe ará ìmọ̀ye irú ẹ̀ lórí ilẹ̀ ló fi jẹ́ pé ọlọ́run ròyìn àwọn èèyàn tí wọ́n pín sí méjì nínú àyà kan ní sọ́tò bóyá àyà two hundred and twenty ni sọ́tò bákàrà ìlànà ọlọ́run sọ̀rọ̀ wọn tán ó láwọn tí ń pèpè lọ síbi tán sì dáwà lọ síbi iná nìyẹn wàlláhu yadìhun ìlàlẹ̀ jannà ti wà lẹ́mọ̀gòfìrọ̀ ti bì í ní ṣùgbọ́n Allah yadìhun ìlàlẹ̀ jannà àlùjànnà lọ́lọ́run ṣe dáwà sí wàmọ̀kìfìrọ̀ ti àti bí yóò ṣe ráforíjì iná lọ́wọ́ bá ń pè wá sí gbogbo ohun tọ́lọ́run ṣe lẹ́sìn ó ń pè wá síbi ká lè wọ àlìjánà ká sì ráforíjì ni wá kò sẹ́nìkan náà wá tí ìṣẹ̀lẹ̀ṣẹ̀ o sẹ́mọ̀ pàdísì ló gbé jáde ọ̀rọ̀ ọlọ́ọ̀bà náà sì gbé jáde alukuran gbé jáde asẹ́lọ̀n jura wa lọ ni a sì pa a sì ṣàfihàn ẹ̀ṣẹ̀ jura wa lọ nítsọ àwọn ọmọ ádámọ̀ nìyẹn ìyẹn ni ló fi jẹ́ pé àmẹnuba tó jẹ́ solution kátó mẹnu omi kútu bàbá tòní nítsọ àbí àdámọ̀ táwọn mọ̀láìkà ni pé láyé àsúná lọ́wọ́ àmọ́ àmọ́rọ̀ hún wáyà fàálù náà ṣé bọ́lá ló sọ bẹ́ẹ̀ ó ní wọn ìyapa ọlọ́run rárá o kódà níta bá pa wọn náà sẹ́wọ́n máa ń ṣe bó ti sọ ń pa mọ̀lẹ́kà nìyẹn láti yàtọ̀ síra wa nínú ìṣẹ̀mí gan atúnyàtọ̀ síra wa pẹ̀lú ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala irú ọ̀nà ìgbésẹ̀ lọ́nà yìí bákan náà òun ló tẹ̀lé tán lákọ̀ọ́kọ́. ṣùgbọ́n aburú ẹ̀ kò tó tà kọ́kọ́ aburú rẹ̀ kò tó tà kọ́kọ́ tó jẹ́ tẹ̀bọ tó jẹ́ ìbọn ọlọ́run orogún pẹ̀lú ìròyìn ọlọ́run tí ò tọ́ sẹ́dá mi omi tó tún dàbí irú rẹ̀ lẹ́lẹ́kẹta bí àfáwà Ibn Qayyim gẹ́gẹ́ bó ṣe wí donobol odwan walgọdọ wasafki dima òun lẹ́sẹ̀ ìgbọ́tàǹdè sẹ́nìkan ìbínú lódìlódì àti dídẹ̀jẹ̀ sílẹ̀ àti títẹ̀ àwọn tó lẹ títẹ̀ wọ́n rẹ́ mọ́lẹ̀ pé ta ni ó béèrè ta ni wọ́n ní ta ni wọ́n mọ̀ ẹ rántí pé wọ́n mọ lọ́hùn ẹ rántí pé wọ́n lọ́ lọ́hùn kò léèyàn tá a bá rántí pé lọ́ lọ́hùn ó ti tó mélòó wa ló mọ̀yàn mélòó wa ló sì mọ̀yàn lóòótọ́ ṣùgbọ́n ṣé àwa lẹ́lẹ́dàá nítorí ká máa ròyìn yẹn ọgbọ́n tó bá ní nǹkan kan nímọ̀ àbí nípò àbí lọ́lá àbí lóye àbí láṣẹ kò gbọ́dọ̀ bẹ́lẹ̀ àwọn ọ̀lẹ́ lórí kó sì gùn wọ́n lọ gàrà kò sígbà kankan táwọn wọn ò ní gbẹ̀tọ̀ wọn ó lè jẹ́jọ́ gbẹdọ̀ kìámà ẹ̀tọ́ wọn padà sọ́dọ̀ wọn eléyìí náà ti tó lóore nígbà tọ́tọ́ yẹn bá padà aburú jẹ́ tó pẹ̀rẹ̀ lọ́lágbára yóò bá rẹ̀ lọ́lọ́ òun ni èyí tí ó jọ mọ́ ẹ̀ṣẹ̀ tó jọ mọ́ ìwà ẹranko gẹ́gẹ́ bí aṣárahu walhẹ́rùsù alákọ̀dá ìṣáwátìlbátìlì walfarj gẹ́gẹ́ bí ojúkòkòrò ní gbogbo ọ̀nà tẹ̀mí àbí tara nínú ẹ̀ ni olè àti jíjẹ dúkìá ọmọ òrukàn àtàhùn àti mímọ́ ọgbọ̀n kiri pẹ̀lú àìyáyọ ọkàn nípa ọlọ́run nípa ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí náà ó fọ́nká ó fọ́nká lé láàrin ọmọ ádámà nítorí pé li'ajzihim ani dhunubi sab'iyyati wal milkiyya ọ̀pọ̀lọpọ̀ àwọn ìta sọ síwájú yẹn ò nípa ẹlòmíì ò ká kò lọ́lá kan tó fi rẹ́yàn jẹ ọ̀nà ọ̀bà rẹ̀ níbi ẹ̀sẹ̀ míì kò nípò kan àbọ̀wọ̀ ọ̀lá kan tó fi gbáyàn lójú kò sì ní ọ̀nà kan tó tẹ̀ fẹ́ ṣèrú ọ̀nà kan gbòógì tó lè fi gbà ṣèrú yóò yára rí wípé ibi tágbára òun ká òun náà ń bá ń bẹ̀. ànábì sallallahu alaihi wasallam ó wá léwájú sí gbogbo nǹkan tá a wí pátápátá ó sì pè wá sákèésí pé ìbínú ọlọ́run bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o nínú àwọn ọ̀rọ̀ tó fi pè wá sákèésí ó ní ẹ jẹ́ ń sọ fún yín èyí tó ga jù nínú àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ṣẹ̀ ńlá tó jẹ́ ìyá ẹ̀ṣẹ̀ wọn là fẹ́ gbọ́ owó ojúṣe ọlọ́run ó ní alákọ̀ọ́kọ́ rẹ̀ òun ni kéèyàn ó pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run kéèyàn ó jẹ́ lẹ́bọ ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn ó ṣẹ̀ ìyá kó ṣẹ̀ bàbá lọ́nà àìtọ́ ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀rí èké nínú ẹgbẹ́ wa kan wọn lánàá bí wọ́n ń tẹnu mọ́ wípé àtẹ̀rí èké àtẹ̀rí èké ntójú òyìn ò tó ó ní ó sì tẹnu mọ́ débi pé afẹ́ ẹ sọ pé àbójútì ọlọ́run ní dákẹ́ mọ́ ni ọmọ èèyàn ò sì ká kún mi tó fọ́nkádé ntójú òyìn ò tó wọ́n sì sọ tán bá wá gbà mú pé ọyá ẹ púrúfẹ̀ àní báwọn ṣe gbọ́ náà nìyẹn ọ̀rọ̀ tó ti fi rinlẹ̀ ọ̀rọ̀ tí ayé ti dàrú sí tìlú ti fẹ́ẹ̀ tú sí. Si, lọ́ba sọ pé bẹ́ẹ̀ ṣe gbọ́ náà nu lọ́ba parí la hawla wala quwwata illa billah nínú àdìsí míì ó wáyé látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wípé ẹ jìnnà sí nǹkan méje kò sí nǹkan kan tí ó ṣe ju pé yóò pààyàn run lọ ọlọ́mọdé ká parun àkọ́kọ́ rẹ̀ ńgbà tí ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n ní kí làwọn nǹkan náà òjíṣẹ́ ọlọ́run yóò sọ tẹ́lẹ̀ náà gbọ́n wọn tára máa ń tètè béèrè ní tí ó jàǹfààní fún wọn lẹ́bọ̀ kan náà sọ̀rọ̀ bá ti sọ ó láwọn èèyàn máa béèrè tí ó jó oore lọ́dọ̀ àná a máa béèrè pé kí laburú torí mọ̀ káfọ́ tẹ̀lé wò kó ìfì torí kí wọ́n ká má bàa kó sínú ẹ̀ bó ṣe ń sọ tán báyìí ẹni tí ó sọ fún wọn tẹ́lẹ̀ kò tí ì sọ wọn ya béèrè pé kí làwọn kan náà òjì sí ọlọ́run ọlọ́lá kọ̀kọ́ àlìṣirákù bìlá ẹbọ náà ni bíi tẹ̀ kan ẹlẹ́ẹ̀kejì ni idán àṣàṣì tóun náà ewé ní òfọ́kánú wo táǹkà yìí náà káwọn èèyàn máa lọ lé alásàṣì kẹ́ máa lọ lé àwọn òpìdán eléyìí tó jẹ́ pé ìdájọ́ wọn pé pa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti tọ́ sí pípa tí wọ́n pa torí àwọn náà ti pààyàn púpọ̀ wọ́n sì ti pa ẹlòmíì lápá ayé wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe wọ́n ń ṣe ìtọ́lọ́run bá fẹ́ kó rí bẹ́ẹ̀ torí kí àwọn olè pọ̀ lọ́dọ̀ ọlọ́run yóò sì máa rí bẹ́ẹ̀ àmọ́ kò lè rí bẹ́ẹ̀ láìsí lọ pẹ̀lú mọ́ ọlọ́run wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ títí dòní olónìí tá à ń sọ yìí kódà wọ́n ń lékún sí ni ẹlẹ́ẹ̀kẹta ni kéèyàn pa ẹ̀mí kan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ àfi pẹ̀lú ẹ̀tọ́ ìlànà tọ́lọ́run la lè fi pààyàn kódà ìlànà míì tí ò tó tọ́lọ́run tí ò jẹ́ tọ́lọ́run wọ́n fi ń pààyàn níjọba àtayé ẹlòmíì bẹ tán dájọ́ kú fún tẹ́ ṣẹ̀ríà ó lè mọ́tọ̀ sí sì ń bẹ tí ó ṣẹ̀ gan tí wọ́n pa wọn kàn ní gbé síta pa apalágbájá tí wọ́n sì lọ yọ pa kí ló fà ó ń gbó wọn lẹ́nu kí ni ń fà wọ́n rí i pé kò ṣe tàwọn mọ́ omi wà tí wọ́n pa tí wọ́n gbé sáyé pé tọ̀ wọ́n ti dájọ́ kú fún lágbájá o tó jẹ́ pé tí wọ́n bá gbé ẹ̀wọ̀n oníṣẹ̀lẹ̀ Islam kò tọ́ sí kú torí pé ẹ̀sìn tó dáàbò bẹ̀mí jù oní Islam kò sí lànà míì tó dáàbò bo ẹ̀mí jù ṣùgbọ́n tí èèyàn bá ti ṣèjọba Islam ẹ̀mí ó ṣòfò ńbẹ kò sọgbọ́n ẹ̀ ẹ̀mí ń ṣòfò púpọ̀ oríṣiríṣi abẹ́ nǹkan kan àwọn yóò mọ̀ gbọ́ sí òun náà la sọ lẹ́ẹ̀kan ẹlòmíín fẹ́ kẹ́nìkan kú torí pé wọ́n jọ wà lọ́jà ọjà tí ẹ ò yá tẹnìkan yá yóò sì lọlé yóò lọ lé alásàsì wà ní irú èwo lọ fẹ́ torí gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn wọn wàá máa ṣẹ̀ṣà wọ́n sì kún ayédò ni wọ́n ń bẹ nínú wọn ẹni tó jáfe èṣù tí èyí sọ ọmọlẹ́yìn ànábì sọlọ́lọ́ sálám ṣùgbọ́n àwòrán bẹ́ẹ̀ la rí. ó ń bẹ́ẹ̀ nú wọn ẹni tí ó fààyè lẹ̀ táwọn èèyàn ti mọ̀ ní aláburú táwọn èèyàn sì jubiléètì ti kú ọ̀láyé torí wọ́n ní kà ní ó ti gbajúmọ̀ pẹ̀lú kà wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan lójú mi kan ó tó bí ọ̀nà mélòó kan wọ́n wá sọ pé ẹ ṣe sùúrù pẹ̀lú o. torí ìmọ̀ bínú pọ̀ o wọ́n tún kan wọ́n ní ẹ ṣe pẹ̀lú ẹ̀ ní o ìmọ̀ bínú pọ̀ o wọ́n tún kan ẹ ṣe pẹ̀lú ẹ̀ ní a máa bínú púpọ̀ o àwọn èèyàn tí ń sọ bẹ́ẹ̀ òṣìṣẹ́ mítìn ó dà wa o tá a bá pa lébù kan bá ń bẹ lára wa tá a bá ń fura ama káyọ̀ bẹ́ẹ̀ náà làwọn èèyàn máa ń gbajúmọ̀ pé ìkà ni wọ́n tí ó sì kárí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn èèyàn máa ń gbajúmọ̀ pé ọlọ́rẹ ni wọ́n aláàánú ni wọ́n ẹ lọ bá wọn kódà bẹ́ẹ̀ ní náà torí ti gbajúmọ̀ ní sísí ẹ̀ tí bọ́ máa dámọ̀ yìí kan náà ni nínú àwọn nǹkan méje náà tó jẹ́ lẹ́ẹ̀kẹrin òun ni kéèyàn ó jẹ ọmọ òrukàn à ń sọ àwọn nǹkan torí pé nínú ìyapa ọlọ́run ló wà tí ń jẹ́ ilẹ̀ ó bàjẹ́ tádéhùn ọlọ́run sì fi ń sọ̀kalẹ̀ lọ ilé ìtọ́ ọmọ èèyàn máa ń pẹ́ àti téèyàn máa ń pẹ́ jíjẹ dúkìá ọmọ òrukàn ọmọ òrukàn káyé rẹpẹtẹ ọ̀dọ̀ wa ń lẹ́nu tó jẹ́ pé bàbá gan-an ó kàn yẹ pé kò sí bàbá òrukàn ni bàbá gan-an ò ní kan sọ pé ọmọ òrukàn àmọ́ láwọn ìlú ìyá rẹ̀ lè máa bẹ láyé ni wọ́n pè lọ́mọ òrukàn lọ́mọ ádámà bàbá rẹ̀ ò sí láyé mọ́ kò sì tí ì bàlágà ó sì ní dúkìá tó pọ̀ kò mọ bí ó ṣe fi ṣòwò kò mọ bí ó ṣe dáàbò bò kò tí ẹ̀ mọ kankan pẹ̀ ọmọ ọdún méjì ọmọ ọdún kan àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí àbí ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún márùn méje mẹ́wàá kódà mẹ́ẹ̀ẹ́dógún tó pé tí ẹ bá expose ẹ̀ sí nǹkan yẹn wọ́n wọ́n wọ́n wọ́n padà gbà lọ́wọ́ ẹ̀ ni tàbí tó bá jẹ́ pé ní bá ń lò torí àìlóye ẹ̀ yóò parun mọ́ lọ́wọ́ ni àwọn èèyàn wá rí gẹ́gẹ́ bí opportunity wọ́n wá sọ ọmọ yẹn di lòsì padà nígbà tó bá di pógbọ́n jù kò sì gbọ́dọ̀ béèrè nǹkan bàbẹ́ ẹ̀ láwùjọ ibi tá a wà yìí náà ń ṣẹlẹ̀ àwọn àfẹ́sù kan wà tí wọ́n lọ máa bá fúnrú ẹ̀ wà ní ẹ̀sìn wọn léṣe ẹ̀sìn wọn léṣe tóbi tí wọ́n bá lóye tán wọ́n gbọ́ tàn àwọn òfò ọmọ kan ọmọ kan tó máa wá dààmú àwọn ìyẹn náà ó táburú kan lọ́tọ̀ tíbi inú ọlọ́run lè sọ̀kalẹ̀ sí láti sánmọ̀ ọ̀kọ̀ọ̀kan àwọn kan tá nínú rẹ ni aklu riba mímọ jẹ riba òun karùn-ún riba èlé ní gbogbo ọ̀nà tó pín sí tó náà tó odidi ẹ̀ṣẹ̀ kan kódà tó jẹ́ pé bẹ́sẹ̀ tóbi tó káàkiri káàkiri nínú níbi riba ọlọ́run bá sọ wípé kẹ́ni tí bá gba fún yìí ó ogun pẹ̀lú òun ọlọ́run sì sọ bẹ́ẹ̀ níbi ẹ̀sẹ̀ míì tó sì jẹ́ pé rí báyìí gan kò tún wá tọ́ ẹbọ ọlọ́run wa náwọn tí ó wà ní nǹkan táyé fi dàrú torí pé ètò ìṣúná àjẹ àmú àti gbogbo ètò tó kù nípa àgbésẹ̀ ọmọ ádámà has been planned by Allah subhanahu wa ta'ala wàláì láti kò sí nǹkan kan tó lọ́mọ plan ìyẹn ló fi jẹ́ pé ẹ mú ẹ mú ìṣù kan wá káwá treat islamically káwá wo ojú òrọ̀ ọmọ aráyé fi wò ó lẹ́rìí pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó sọ wípé ma farratna wa filiki farratna fil m'i ṣe kò sí nǹkan kan tá a sàlàyé fún inú tíra o. ẹlẹ́ẹ̀kẹfà wàtàwálì yawma zaha tógun bá dé ẹ̀ gbọ́dọ̀ sá lọ àìwá ni àìwógun ni ìyàtọ̀ tó wà ń pẹ̀lú ìdàlúrú àti fìtínà táwọn èèyàn máa dálẹ̀ àti bínú òdì tí máa pààyàn run tí yóò sì ní ládá lọ́dọ̀ ọlọ́run pé à kò náà ni ayogini ni àáyọ̀bọ̀n ni àásùnlé ni ìbínú òdì tí ó pààyàn run tí yóò sì ní jèrè àmà Islam lòdì sí pápátá àmọ́ tó gun bá dé tó bá jẹ́ tẹ̀sìn ẹ mọ̀ sá ẹ bá ka nínú ìgbà tí bá ń sọ̀rọ̀ ogun bá ó jẹ́ ká mọ̀ pé èèyàn kan séèyàn mẹ́wàá oníkẹ́mọ̀ kojú tó o jẹ́ múmi ní òdodo kan téèyàn mẹ́wàá sì kojú rẹ o gbọ́dọ̀ sálógun tó o bá sá ojú ìyá ọlọ́run gbà yá nínú súrà kan náà ọlọ́run ní à ah, mo rí i pé ìnira wà ń bẹ mo wá ṣẹ̀dẹ̀ fún yín ọwọ́ mo wá dìkù séèyàn kan sí méjì eléyìí ni òwà parẹ́ títí láyélẹ́ yẹn tí wọ́n bá wá jọ́gọ́rùn kan tẹ́yìn jẹ́ fifty ogun yanu tí wọ́n bá jẹ́ gbẹ̀rún kan tẹ́yìn jẹ́ five hundred bismillah kò tó nǹkan tẹ́ fi lè sá ọlọ́run ní fàdúkòrò lọ́hà kẹfìrọ fàfibútù sísìn o kẹfìrọ ẹ máa wá rántí ọlọ́run dáadáa torí pé mọ́ni lèyàn fi jagun lèyàn fi ṣẹ́gun tó ọlọ́run wa parẹ́ síbi fàlà pé tẹ́ ẹ bá tẹ́ ẹ bá dúró déédéé dọ́gbadọ́gba pẹ̀lú akin tẹ́ ẹ sì ń rántí ọlọ́run kí lè lábẹ́ náà ìmọ̀ sin ọlọ́run bá ní la'allakum tuflihun ibẹ̀ ni falahu ni ó ti ṣẹlẹ̀ and that is success àti victory nítorí jẹ́ falahu nìyẹn láyé àti lálẹ́ kìámà ṣùgbọ́n èèyàn kì í béèrè ogun tó bá jẹ́ pé ogun a máa jà bọ́ọ̀mọ èèyàn ṣe ń béèrè ẹ̀ tó ni a ní gbọ́ nàìjíríà mọ́ tó ráwọn èèyàn máa katí jogun intanẹ́bì sọ ni pé sallallahu ta'ala sallam ó ní la tatamannaw liqa al ẹ má sọ pé a fẹ́ jagun a fẹ́ jagun a fẹ́ pàdé ọ̀tá a fẹ́ pàdé ọ̀tá a fẹ́ dàrú a fẹ́ dàrú ẹ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ lápá nú èrò ọkàn yìí wasalu lọ́wọ́ àlàáfíà ẹ má àlàáfíà tá a èdè lárúbáwá ni wasalu lọ́wọ́ àlàáfíà àáfíà ni bẹ ọlọ́run pé kálàáfíà èyí tẹ́yìn ìjọba ń pèpè bó ti yẹ pé àbòsí ń gba ọ̀dọ̀ wọn náà jáde púpọ̀ táwọn náà sọ pé àlàáfíà tí wọ́n ń fi itọ́ dúdú sí kùn tí wọ́n fi tuntun funfun síta Islam gangan ló pèpè lọ síbi pé àlàáfíà ni ẹ máa pèpè ẹ máa pèpè lọ síbẹ̀ àmọ́ fàyídà lakọ ètò mọ́ ọ̀hún tó bá wá ṣẹlẹ̀ tẹ́ ẹ sá títí títí táwọn adá alẹ̀ fàfbùtù nígbà yẹn wá dúró ṣinṣin wàdúkúrò lọ́ọ́ àkẹ́kẹ́ rà. ẹ wá máa rántí ọlọ́run ọba ẹ dúró tọ ọlọ́run ìtí ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé ọmọ yẹn ó kó láyé fàmọ́ ẹni yóò tí wọn bá bẹ́ lórí àbí wọn ò àbí wọn ò júláde olóró mẹ́ gọ ọ̀jọ̀gbọ́n kan ló sọ bẹ́ẹ̀ yóò gbọ́ ọ̀nà kan lọ falimọ́tò wáhídú àmọ́ tẹ́mi bá ti bọ́ bọ́ náà ikú kan náà ní jẹ́bẹ̀ ikú kan náà ní jẹ́bẹ̀ lèjìgbọ́n kan fi wá sọ pé tẹ wá gbogbo ọ̀nà tí ẹ̀ ń gbà lọ àlìkàmà kò wá sí ètò dàbí ṣàhádà tẹ́ máa sọ pé ẹni ọlọ́rọ̀ onírọ́lọ́rọ̀ bá sìn lórí ilẹ̀ tọ́ wá lọ tọ́ wá fi lọ dogun lẹ́yìn ìgbà tẹ́ni ọlọ́run bá ti sáfún sáfún sáfún tí wọ́n bẹ lọ́hùn àlàáfíà tí wọ́n ò sì gbà táwọn fẹ́ káyọ́ dàrú ni

wàhálà ìbànújẹ́ ló gbé lọ kíámà torí yóò tọ́kú wò àwọn yorùbá máa ń sọ wípé ǹjẹ́ gbọ́ pé ṣàìsí à wọ́n ní ah, wọ́n mọ̀ kan ò ṣe wọ́n wọ́n kàn lórí kan wẹ́rẹ́ báyìí orí wẹ́rẹ́ orí bá lọ ilà wọ́n kàn nínú fẹ́rẹ́ báyìí inú tó bá lọ wà láì ẹ̀wọ̀n ẹnìkan ò mọ nǹkan tẹ́ ń pè ní sakratul maut ìhúnrìrà àti nira kú àfẹntótọ́kú wò ẹ̀yin lẹ́kàn ó pé àníjẹ̀ta ni kódà níbi gbogbo bí àárọ̀ àná a sì ń pè lórí fóònù ẹbí pé bò lára ṣe ni ọ́ tó tó bá dé ọ̀gbẹ̀rẹ̀ kí a máa ń gbà tẹ́ kó láyé èyí tẹ̀yìn pè ní orí kan fọwẹ́rẹ́ inú kan ọ̀run díẹ̀ ni ìyàyò òtútù ló kàn sọ pé ń tó sì ti bẹ́ẹ̀ lọ a máa wà láì anabi sallallahu alaihi wasallam ó tọ̀ wò tóbi wá sọ jáde táǹkà lónìí sétí ara wa pé inna lil mauti la sakara ah ìnira kú ga anabi gbọ́ lẹ́nu anabi kò tó kó láyé sallallahu ta'ala alaihi wasallam ọ̀rẹ́ ọlọ́run aṣáájú ayé àtàlùkìyàmà aṣáájú gbogbo ẹ̀dọ́ ọlọ́run láyé àtàlùkìyàmà aṣáájú gbogbo àwọn anabi ọlọ́run ìyẹn ló fà tó fi jẹ́ pé bẹ́ẹ̀ yóò bá wá kó láyé ọ̀hún kó kó lọ́nà tó tọ́ ẹnìkan lọ jà fáwọn olóṣèlú wọ́n fà fún ẹ̀yọ ó fi ṣọ́ọ̀pù lẹ̀ kódà díẹ̀ ló kù kí n bá ń tàn lórí bẹ́ẹ̀dì hospital torí pé pé mi ṣe dán ní state hospital lákùrẹ́ ń náà lọ́hùn ẹni kan tó wọ́n ní wọ́n gbókù lórí bẹ́ẹ̀dì ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ lèmi dé wọ́n ní ìfún ẹ ẹni tí máa ń ṣàgani fọ́nìṣọ̀ ní máa ń ṣe ọwọ́ bọ́ọ̀sì kówó fún un ló bá gbúròó ìjà òṣèlú ló bá bẹ́ẹ̀ lọ ìjà owó tó wá fi hábì kan kò tí ì ná pàápàá ló bá ní owó ń bẹ pé kán lọ mówó wá nọ́ọ̀sì wa ní òun wá ń sọ fún pé ẹ kú o sẹ́wọ̀n pé ibi tó dédò ẹ̀ tó sì jẹ́ pé kì í sọ fún yàn kódà bẹ́ẹ̀ yóò kù wọn máa sọ pé ẹ ṣe sùúrù ẹ gbádùn lógo ọlọ́run eléyìí tó bá jẹ́ ni eré oníṣùgbọ́ngbà tó ti rí pẹ́ ní ibi ni ìwọ níṣẹ́ lọ́wọ́ wọ́n tún wá bẹ̀ ń ṣe orówó ó wá lọ bí ìjàgbóró sọ fún un kàn dìkílà fún ni pé ẹ kú kódà kò ní pẹ́ torí pé ìgbẹ́ ní jáde nínú fún yín yẹn ó ní ló bá sì kú lóòótọ́ wọn ni wọ́n sẹ̀ gbé kó lórí ni ọ̀nà eléyìí náà lálùkí kò ní wáyé ta wáyé mọ́ yóò sì jábọ̀ ẹlòmíín náà lọ síbi ìyá ìjà ẹ̀yàmẹ̀yà ìjà ìlú sílù lọ́nà àìtọ́ ìjà àdúgbò sádùgbò ìjà ọ̀rẹ́ sọ̀rẹ́ ìjà bàbá sí bàbá àwọn bàbá méjì ṣọ̀tá ẹ̀yin ọmọ ẹ̀ ẹ̀ ẹ̀ rí pé kẹ́ẹ̀rẹ́ ńlànà tọ́lọ̀ iná ẹ bá tún tẹ̀síwájú lórí ẹ̀ àbí ìjà ẹbí sẹ́bí ìjà ogún sógún ìjà wọn mú jù mí lọ mo rẹ́ nìkan tó jẹ́ pé kódà torí pé ìjà ogún ló fi kúrò nínú Islam ó ní wọn pin dáa ó ní wọn pé dáa ọba ṣèṣì láwọn lásán ẹnu ara ẹ̀ ló fi sọ ṣé ọlọ́run lọ́wọ́ jẹ̀bi eléyìí sọlọ́run sọ bí wọ́n ṣe pin bàtọ́ máa dámọ̀ wá pin tó ṣẹ sí ọlọ́run tó wá ní ọ̀sìn òun lọ́wọ́ jẹ̀bi ẹ̀ ló bá eléyìí ló fi ìmọ̀ bóyá padà gbà sílámù òun ni kọ́bífò lè mú sọ̀nà ti lè rọ́ọ̀fì láti lè mú mìnàt ìbàjẹ́ tó lágbára ló náà o ká máa pa àwọn obìnrin lóníṣìnà téèyàn sì lè púrúfẹ̀ bí àpèjúwe ta mọ́ wálẹ̀ kan àwọn èèyàn ó ṣèbàjẹ́ ń sọ sọ sọ sọ sọ yóò sì kárí nípa èèyàn kan ẹ wá gbé microphone sí wọn lẹ́nu lọ́kọ̀ọ̀kan pé ẹ dákun ẹ fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wọn ní báwọn èèyàn ṣe ń wí náà nù àwọn náà gbọ́ ni kódà ọjà làwọn náà ti gbọ́ so kò wá sẹ́nì kankan tó retí pé òun bá òun wá padà bọ̀ abọ́ lọ́hùn tóun sì jèrè tí ó lè fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń nàka àbùkù sáwọn obìnrin pé oníṣìná ah, nígbà tó ṣe nǹkan tó tó sì sìnà tán ó ṣẹ̀ṣẹ̀ wá darí ní ìsìn wá ló máa sin lọ́hùn kọ́fùlù mú sọ̀nà tìlù gọ̀fìlà tìlù mùmínàt ó ń bẹnu ẹ̀sẹ̀ tó fọ́nkálé tó fọ́nkátà táwọn èèyàn ò sì kà sí nǹkan kan ni wọ́n ti ń nàka arú ẹ̀ sọ́kùnrin wa máa nàka arú ẹ̀ sóbìnrin màmá pàápàá jùlọ ó wọ́pọ̀ mi káwọn èèyàn mọ nàka irú ẹ̀ sáwọn obìnrin tó sì jẹ́ nǹkan tó burú jù apá kan nìyẹn nínú àwọn ìlànà èyí tó burú bákan náà ó tún wá náà àdìsí ànábì sallallahu ta'ala wa sallam wọ́n bi léèrè pé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ojúṣe ọlọ́run ó ní kó o wọ́lọ́run kó o bọ́lọ́run orogún wọ́n wà kàlákọ̀ tó sì jẹ́ kóun ló dá ọ ó sì wá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ ó sọ̀rọ̀ àrẹ́dẹ́gbẹ́ rẹ̀ wọ́n wà kàlákọ̀ kà òun ló sì dá ọ ìwọ ò sì lè dá wọ́n tún wá belére pé òjúṣe ọlọ́run èwo tún ló dàbí rẹ̀ ó ní òun náà ni kọ́ ọ pa ọmọ rẹ̀ àǹtakùtù làwa ládàkà mọ̀káfàtà àǹyótò àmàmáàk kọ́ ọ pa ọmọ rẹ̀ torí pé o ò fẹ́ kó bọ́ ọ jẹ sẹ̀mó o ò sì fẹ́ kó bọ́ ọ jẹ fùfú àtàmàlà àti ráìsì ìwọ rí wípé àwọn kan yẹn ti wọ́n ọmọ tí sì ń bọ̀ yìí yóò ná òun náà ó tún máa béèrè fùfú òun náà ó tún máa béèrè owó ráìsì yóò tún máa béèrè owó skul ẹ bá nàbí ṣe sọ̀rọ̀ sallallahu ta'ala alayhi wa sallam màkàfàtà ayọ́tọ̀ àmà má torí kó má bàa sínú ẹni tí ó máa bá ọ jẹ lẹ́ni tọ́lọ́run ti dá tí ó jẹ tí ó mú fún àtiwọ́ náà torí bọ́ ọ jẹ́ nìkan ibi lè pọ̀ táyọ̀ fi tán láì láyà àtọ́mọ́ ẹ àwùjọ wa ní kẹ́ bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ Yorùbá ló sọ bẹ́ẹ̀ àti pé Nàìjíríà nìyẹn àwọn ìlú táwọn ọmọ kéékèèké táwọn èèyàn bí tí wọ́n sì jọ lówó tí kápítà wọn ju ti bàbá olówó lọ nàìjíríà kí lẹ́gbẹ́ sọ́n pa yín tó pé tán bá tún ti bí mi wọ́n tún ti ní àkáǹtì tiẹ̀ lọ́tọ̀ ẹ sọ́n pa yín ọ̀gá kan tó kọ́ wa ní ogún pínpín ó wá ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ogún kan ọ̀rọ̀ méjì ó tẹ̀ sọ̀rọ̀ ó ní ń sọ̀rọ̀ ogún ìyá àyá ó wá ń dákọ ìyá tí yóò bá sílẹ̀ láyé ìyá àtìyá òun òní ó bọ́ sípò ẹ̀ ní òjogún ẹ̀ tí yóò bá sílẹ̀ yìí náà láyé ìyá kẹta òun ní òjogún èyí tó yẹ kó jẹ́ ìyá yẹn tí ò bá sí ìyá gangan láyé lẹ́nìkan wá ní akẹ́yìnbó ah, yà ṣe ah, is it possible olóhùn ah, tó ń sọ̀rọ̀ yìí olóhùn ní ìyá márùn níjọ́ i'm sorry olóhùn ó ní òun lẹ́nìkan bóun ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ní ìyá márùn ó ní kí ni ò possible ẹ sì wo wọ́n tètè bímọ ni o ìyá kẹta gan bí ọmọ bí àkọ́bí ẹlòmí bí àkọ́bí ẹlòmí ni ó rí wọ́n bímọ dáadáa àbí tọ́lá wọn bọ̀ ọ̀bá yọ̀ǹda lókù wọn ò sì tòsí alábá ń bẹ ní àwọn tí ń bímọ wọn ò sì tòsí bóòlù àṣẹ wa máa sọ pé ọmọ bẹ̀rẹ̀ ò sì bẹ̀rẹ̀ mo sọ fẹ́ni kan jẹ́ òní ọmọ wa ni wà kàn bẹ lọ́sítù àṣẹ wa ń dààmú lórí pé ah ó mọ̀ tó yẹ báyìí tàbí tọ́jú ẹ̀ ó mọ̀ tó yẹ báyìí tàbí tọ́jú ẹ̀ mo ní à ah, tẹ́ bá Saudi Arabia yẹn níná rìá ilẹ̀ ọ̀kan ní teaching hospital iye oṣù tó wù kó lù lọ́sítù kó tó gbádùn ẹ̀ níná rìá ká sọ pé náírà ẹyọ kan ẹ̀ nínà gbogbo gbogbo ohun tó sì yẹ kó lò pátá ní nǹkan ìlò tọ́jú ni ó lò gbogbo dókítà tó yẹ kó àtẹ́ǹtì ni ó àtẹ́ǹtì sí gbogbo sáfíìsì tó yẹ kó gbà ni ó gbà kèé sorílẹ̀ kèé ṣe bẹ̀yẹ nìkan láyé ó ń bẹ nílùú òyìnbó tí wọn ò ti sin lọ́hùn náà kèé ṣe bẹ̀yẹ nìkan ẹbẹ̀ àwọn tó wà ní àbúrọ̀dù náà lè láwọn olóyìnbó káàkiri káàkiri bóò lẹ́sìn wá fi nàìjíríà nìkan jọ́ọ̀jì gbogbo ayé ní nàìjíríà ò bá rọrùn mọ́ ẹ lọ lúmi ẹ lọ skútọ́nù ìbọn wọn ò jìnnà kẹwo sáfíìsì ibẹ̀ sí ti nàìjíríà ẹ lọ cameroon gbàtàwà ń kẹ́kọ̀ọ́ ọmọ cameroon tàjọ ń lati kamerun ń gbowó láti cameroon wàláì wọ́n ń gbowó lọ́dọ̀ ìjọba ní saudi arabia láti cameroon láwọn student kamerun bi. eléyẹn ilẹ̀ anábì wa sọlọ sọlá nígbà kíyèsí sí pé ẹ ṣe pọ ọmọ pé pé kọ́ ọmọ má bàa yín jẹ ẹ fètò sọmọ bíbí ẹ ọmọ pa ẹ ọmọ kúò gbogbo wa àti eléyìí wọn ń lọ láàrin àwọn àfẹ́sù àtàwọn ọmọlẹ́yìn wọn ẹlòmíràn ní ẹtì ẹ̀yọ́ ilé ọmọ kó pàpàtà ni torí òun ti sọ pé òun ní bí mọ́njọ́ ní ìpọ́njú tó tún dé ọlọ́run mọ̀ mi tó gbà wá ẹ bá ń yọ pátápátá ẹ congratulation àwọn tó wá ń dádúró kọ́ sixteen thousand kan wọ́n medical doctors sixteen thousand àbí wọn sọ yẹn láàárọ̀ wọn ni wọn yẹn sẹ́lódì ṣé bá ṣe máa ń yẹn sẹ́lódì káàkiri káàkiri gbogbo àwọn àyè náà nù tọ́ àwọn eléyẹn ọlọ́mọ mẹ́rin bẹ́ẹ̀ nu wọn lápèjúwe ọlọ́mọ márùn-ún bẹ́ẹ̀ nu wọn tí a bá sọ pé má fẹ́yàwó má lọ́kọ ńgbà tó ti níṣẹ́ iṣẹ́ wọn ti ní iyo ọmọ wọn sì ti bí i bó wa ni ká ṣe sọ ọmọ yẹn ìbéèrè tèmi náà béèrè nu torí sẹ́ni ó ti bọ́ yìí nísìn

nígbà tí wọ́n tún wá bí ànábì léèrè sallallahu ta'ala alaihi wasallam wípé èwo tún ni inú parí àdìsí yẹn ó ní bihali láti jaarika ó ní kó bá ìyàwó aládùúgbò rẹ̀ ṣe zina sànàbí wa ń sọ pé tọ́ kéèyàn ṣe pẹ̀lú ẹlòmínú rárá ó tún burú jù lẹ́sẹ̀ ń bẹ̀ yẹn ju bòmíì àti níjìyà lọ́dọ̀ ọlọ́run bihali láti jaarika kó o báyàwó aládùúgbò rẹ̀ oníyàrá kejì onílé kejì kí o bá ṣe zìnà eléyìí tún wá burú jù sallallahu ta'ala alayhi wa sallam in ló fa àyà wa sọ̀kalẹ̀ láti jẹ́rìí gbélé walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ọdún láwọn tí wọ́n máa sin ọlọ́run tí wọ́n yé sì sin nǹkan mìíràn mọ́ ọlọ́run tó yẹ kọ́ nìkan ni wọ́n ń sìn wàlá yaqtuluna nafsa allati harrama Allah tí wọ́n yé sì pa ẹ̀mí tọ́lọ́run bá ṣe léèwọ̀ illa wà láàyà zìnà tí wọ́n sì ṣe zìnà eléyìí ó jẹ́ àwọn àkíyèsí kan gbòógì nínú ọ̀nà tí ilẹ̀ ń gbà bàjẹ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run bá tó fi tawhid tó fi tún ṣe tó fi tún ṣe tó sì fi ṣe àfọ̀mẹ́ ẹ̀ bákan náà iṣẹ́ idán èyí táwọn èèyàn mú èṣù mọ́ra nídìí rẹ̀ ìbàjẹ́ kan gẹ́gẹ́ bá a ṣe sọ nínú àdìsí tó kọjá lọ ọlọ́run bá sọ wípé wàlàkínà ṣayatina káfárú àwọn èṣù kèfèrí ni wọ́n o yu'allimuna nasa sihira àwọn sì sọ àwọn èèyàn dára sàsì tí máa ń bàtà àwọn èèyàn jẹ́ àní ẹ̀yí wọn lórí ẹ̀yà ń wèrè ẹjọ́ wọgbó lọ ẹjọ́ kígbe lójú oorun ẹ pè lápẹ̀ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sọ láta wọ́n sọ láta ata ń sọ wọ́n pè lápẹ̀ta òun náà kígbe lójú oorun òun náà kúkú sin lọ́n tẹ́lẹ̀ wọ́n ní àdíkìrù ní máa ṣe láàárọ̀ àdíkìrù ní máa ṣe lọ́sàn máa ṣe lálẹ́ kò sí kankan sọ̀láàtù ní lé ọ̀ràn yẹn márùn lójúmọ́ kò ṣe àfikàndá kan sí bóun ò ṣe ní sọ láta ń wò yẹ pé àwọn tí mo sọ yẹn láta ló pọ̀ jù lórí ilẹ̀ àwọn oníṣẹ́ láàbí ló pọ̀ jù lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ni ó máa gbọ́ ìpè kípè wọ́n á jàn lẹ́sẹ̀ wọ́n á làǹgi yóò sì wú látọjú oorun gbàtí òsín lọ́n tẹ́lẹ̀ yóò tún wá lékún lẹ́bọ inú nínú ìlànà tó ba orí ilẹ̀ jẹ́ ni ẹni tí irú ẹ̀ ò tí ì wá ṣe tó rẹ́ni tó ṣe olóòtún lọ sọ́ba àwọn onídán ẹgbà àwọn òun láyé nìyí ẹ̀dá kan jẹ́ kó ń sásá bẹ́ẹ̀ yín o nǹkan kan ò tí ì ṣe o lòun náà bá tún sọ pé ah, hmm, ayé lè ẹ̀ńtáyé bá gbámú ẹni tó lọ́n bá gbámú kọ́ ẹ máa rò yẹn náà ọlọ́run sàmọ́ gbáyàn mú ayé àìlàkàjáde lónìí wàkúlán àkọ́dúnà bìdánbì tíyẹn bá lóun yakọ ọlọ́run tó lọ́n bá gbọ́ náà mú kọ́ sótó tayé torí pàjẹ́ yẹn yóò fàyè lẹ̀ oṣó yẹn yóò fàyè lẹ̀ babaláwo yẹn yóò fàyè lẹ̀ ẹ̀yin sọ pé yes yes náà ni kò sẹ́ni kankan tó dáwọ̀tò ẹ̀ bọ̀tọ̀ ọlọ́run ọba láyà mọ́tò abadan hayun ó wà láhàyè qayyum òun lọ́ba tí ó mọ̀ sẹ́mi gbére tó pé kò nípìnlẹ̀ débi tí ó ní parí òun ló wá ń sọ wípé òun náà mọ̀ gbàyàn mú pẹ̀lú ìnira pẹ̀lú ìjìyà yìí ọlọ́mọ fara ni wá èyí tí wọ́n ń dálẹ̀ pẹ̀lú àwọn èṣù tí wọ́n jọ layas òun náà máa ń dá oríṣiríṣi aburú lẹ̀ sórí ilẹ̀ o ó sì máa ń dá oríṣiríṣi ìbàjẹ́ lẹ̀ nínú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àìsàn téèyàn ò bá sin lọ́hùn àìsàn ó pọ̀ téèyàn bá ń ṣe àwọn ìbàjẹ́ àìsàn ó pọ̀ èyí tí ọmọ èèyàn mọ̀ di àti tí wọn ò mọ̀ di nínú àkíyèsí tí apẹ̀rọ wa sí níjẹ̀jọ́ ó ní àrùn tí wọ́n ń pariwo ní ìsìn báyìí tó jẹ́ pé níbi tí a ti mọ̀ ládàánwò ìfẹ́ yẹn lè gbà pé kápẹ́ ní àrùn ọlọ́run mọ́ wa ọlọ́run mọ́ sọ́ ẹ̀ ní pé gbogbo ohun tí mo ń ṣe wá tẹ́lẹ̀ tá a wa mọ́ra òun náà náà sọ pé yóò máa ṣèyàn tó bá jẹ́ pé àrùn yẹn ń bẹ lára wọ́n ní gúrò orí fífọ́ òtútù ìgbẹ́ èébì kọ́mọ rẹ̀ yàn láti inú wọ́n wá sọ gbogbo àwọn kan tó jẹ́ pé tó bá ti ṣe nìkan kódà á máa lọ sùn tí lọ́sítù bó bá ti rẹ nìkan tí ń sùn tiwọn ẹ̀yin náà tún lọ sùn tiwọn wọ́n wá ní tó bá ti wá ṣẹlẹ̀ ní ìsinyìí o ẹ má dá sí wọn mọ́ o sádàáwò kọ́lé sébìnú ọlọ́nkan débi pé abọ́tán bá fi jẹun ẹ gbọ́dọ̀ fi jẹun débi pé ẹ gbọ́dọ̀ fara kan wọn débi pé ẹ gbọ́dọ̀ sìnkú wọn ayé ti ń parẹ́ lọ tíyẹn bá dòótọ́ ayé ti tán kò sì síjọ ọmọ ìyá mọ́ èyí tí wọ́n pè ní solution lágbọn bó ṣe yé àwọn nu solution gangan ẹ sọ pé ṣé medical doctor ló ń sọ̀rọ̀ rárá èmi ṣe doctor nílànà irú ìtí ẹgbọ́yé yẹn ṣùgbọ́n ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa ọba olùtọ́jú wa olùrè wa olùdọ́kítọ̀ wa nílànà tọlọ́run tí ò yé gbogbo ẹni tí jẹ́ dókítọ̀ ó ní ọ̀jọ̀gbọ́n kẹsọ wípé èṣù sọ wípé mo kó bọ́mọ èèyàn mo kó báwọn èèyàn ó ní mo kó bá àwọn èèyàn ó ní àhàlátùbà ní ádámà bí dùnú mo sọ wọ́n lẹ́sẹ̀ mo fi bà tiwọn jẹ́ wàhálà kú ní bìlá ìlàhà ìlọlọ wàbílísìfà àwọn wá kó parun bóun àwọn ádámà wá kó parun bóun pẹ̀lú láìláha ìlọlọ àti ìmọ̀ wá foríjì ọlọ́run solúsàn tó ga jùnú fún àrùn ẹ̀bólà àti gbogbo ohun tó jọ bẹ́ẹ̀ òun ni kéèyàn ó padà síbi ẹ̀sìn ọlọ́run kéèyàn ó sì máa bẹ lọ́hùn torí pé ńgbà tí ọmọ ìyá rẹ bá ṣàìsàn kò sẹ́nìkan tí ó tiẹ̀ sọ pé òun fẹ́ gbé lọ sọ́sítù ká tó wá sọ pé ẹnìkan dúró tì pàápàá jùlọ tí wọ́n bá sọ pé irú àrùn bẹ́ẹ̀ ló ní àbí wọn tiẹ̀ tí ì sọ kódà wọn tún sọ̀kan láàárọ̀ yìí pé àwọn ò tí ì dìklẹ́à pé Ebola ni àbí kìí ṣe Ebola o ṣùgbọ́n tó àwọn ń sì ń ṣàyẹ̀wò fọmọ yẹn lọ́wọ́ o nílọrin àwọn ò tí ì kéde pé Ebola ni o táwọn èèyàn bá ti wá rí symptoms yẹn aláìsàn yẹn ti di ẹni àpáti ẹ sáà mọ̀jà dọ́dọ̀ ẹ̀ kíkì rẹ̀ èèwọ̀ ni jíjókòó ti èèwọ̀ bí fífọ ọkàn la pé sára yín ti balẹ̀ sí ń gbóná àbí ògbóná èèwọ̀ la hawla wala quwwata illa billah ẹ wá wò ó tó bá wá jẹ́ kó jáde láyé ńkọ́ àti ẹ̀gbọ́n táwọn tí wọ́n yẹn wẹ òkú sáà wẹ̀ kó ẹ̀ àbá ní sin a bá na ọparun sí i láfi tì sí kòtò ẹ̀jẹ̀ káwòye sí dáadáa àfi ká bí ọlọ́run o torí bá àwọn ní ìsìn nígbà tẹ́ bá fi rọ́ṣẹ̀ méjì mẹ́ta àbóṣù kan àwọn yóò ti sọ dáwàdà gbogbo ìnira gbogbo líle líle gbogbo àpẹẹrẹ ìbínú ọlọ́run àwàdà ara yẹn máa fi ṣe nígbà tí wọn ò mọ̀ tún mẹ́ẹ̀ Boko Haram ní sẹ́ ó ti dáwàdà ó ti dẹ̀fẹ̀ ẹ wá oye thousand tó ti bá bẹ̀ lálùkí àmọ́ torí pé kò kàn án tómi ìbá tún dé náà àwọ̀dà làwọn yóò tún sọ́dà nípa àìmọ̀ ọlọ́run náà ní gbogbo ẹ̀ ní tí wọ́n lé sùwínù ó ní mo bà tàwọn èèyàn jẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ kò fẹ́ sẹ́nìkan tó ráyè bọ́nu wọn tí òjò olùsẹ́ lọ ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run tọ́lọ́run kó yọ wá pa àwọn oorun pẹ̀lú tawhid wọ́n mọ́ ọlọ́run lọ́kan wọ́n sì wá ń wá foríjì lọ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run dákun foríjì wa foríjì wa ó nígbà tó ń wá rí yẹn lòun wá bẹ̀rẹ̀ sí tí wọ́n á fẹ́ ìfẹ́ ẹnu sáàrin wọn fàhóyún dìníbù náà wà láyà tó bùn wọ́n wá ń ṣe lọ́hùn wọn wá jẹ́ kí wọ́n mọ̀ lẹ́sẹ̀ mọ́ débi kí wọ́n sọ pé ọlọ́run má bínú ẹ̀ṣẹ̀ ń gan wá ń pè lẹ́sìn ìyẹn wá lẹ́sìn àwọn bídíà sẹ́ni tó ṣe lọ́hùn tẹ́rọ ọlọ́run bà yóò sọ pé ọlọ́run kọ́ ọlọ́run má bínú kódà yóò ṣe náfìlà ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ní ti ń ṣe gangan ẹ̀sìn gangan ló ń pè é èṣù lọ́nà tó ń wá gbà yọ sí wọn nìyẹn torí wọ́n ń ṣẹ̀ wọ́n ń sáré sọ fọ́lọ́run ọlọ́mọ bínú and that is solution kò sí lábúrú tilẹ̀ tó lórí ilẹ̀ ayé ọlọ́run yìí sì máa gbà fún yìí sí ní bínú àfi tẹ́ ẹ̀ bá bẹ̀ mí mọ́ pé kí n má bínú ìyẹn sì rinlẹ̀ títí àlùkò àmọ́ fi dé títí alẹ́ rí pé tẹ́yìn bá ṣe ọlọ́run tẹ́rù ọlọ́run bá fasọ́lá rakàtí kọ́ọ̀mọ̀ sọ́lá rakàtí wàstọ́kfara wọn ní kọ ẹ̀sẹ̀ yẹn lẹ̀ fún títí ọlọ́run dákun jọ mo ṣàṣìṣe ọlọ́mọ mú mi ọlọ́mọ bí mi léèrè èèyàn ń bẹ tálíkà àmọ́ fìdé àyàfi tóòrùn bá yọmi títí wọ̀ lọ́lọ́run tó ní gbarú ẹ̀ mọ́ àbíyẹn pọ́ka kú ó wáyé ṣẹ̀ ń túbá ọlọ́run ní sì máa foríjì èṣù nígbà tí mo wá rí bẹ́ẹ̀ tí mo rí pé wọ́n ń mọ̀ báwọn ṣẹ̀ wọ́n wá ń sọ fọ́lọ́kọ́lọ́ mọ́ bínú mo bá ṣẹ̀ṣẹ̀ lọ́sọ fún wọn ló bá dàbí ẹ̀sìn lójú wọn wàhùn àṣàbò náà ànàhùn mi ò sínú nà súnmíà wá ń rò pé sẹ́yìn làwọn ṣe wọn sì mọ̀ pé ó sì àdánù ni ọ̀nà téèyàn ń gbà ṣe dùá wọn ní dùá òní kò sí tó burú bẹ́ẹ̀ ní téèyàn jẹ wọn ní halal ni kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ sọ wọn ní kò sí tó burú bẹ́ẹ̀ àti oríṣiríṣi gbọ́ àwọn ìwà abí wọn ní omi ń bẹ wọn sọ pé àwọn àfa àwọn àwọn ṣé wọn wọn ẹ mọ wọrí ẹ sí sáwọn lọ́rùn àwọn ó dìfẹ́ǹdì yín lọ́dọ̀ náà làwọn èèyàn náà bá go ahead à ń bẹ ọlọ́run bá sọ wọn náà tààrà kọ́ lọ́mọdé àparun kọ́ lọ́mọdé àsọ̀fọ̀lẹ́ àtàkẹ́ àmọ́ أقول ما تسمعون وأستغفر الله تعالى لكم إنه هو الغفور الرحيم اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم عليك باليهود والنصارى وخلفائهم وأنصارهم في هذه البلاد ضد الإسلام والمسلمين اللهم ربنا انصرنا عليهم ولا تنصرنا علينا أبدا يا رب العالمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم